akínyìn gbogbo èèyàn wa tẹ̀ ń bá wa wo ní tìbí ẹ ṣe ó ṣe tẹ́ ẹ darapọ̀ mọ́ wa adéyẹmí ọlábọ̀dé yín náà rèé o òun náà ló ń kí yín àtúpọ̀ olódùmarè ló ń ṣe yín pẹ̀lẹ́ mr speaker ló kí yín pé ẹ kú dédé àsìkò yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kalẹ́ nípele láwùjọ wa tá a wà yìí ọ̀rọ̀ tá a tún fẹ́ jọ gbéyẹ̀wò ká mú jáde inú ọ̀rọ̀ yorùbá lónìí ọjọ́ tá a bá kú làádèrè èèyàn ò láàyè ọjọ́ tá a bá kú làádèrè èèyàn ò láàyè. Hmm bá a bá wo ìwà àwa ọmọ adarí irun tá a bá wo ìwà àwa láwùjọ wa ohun tí àwa ọmọ èèyàn kúndùn láti máa ṣe tó dẹ̀ ń kọ àwọn ọ̀jọ̀gbọ́n àwọn òǹwòye àwọn lámìtọ́ àwọn ọlọ́gbọ́n dorí ẹja lóminú ni wípé àìfi bẹ́ẹ̀ falẹ̀ mọ́ ara wa àìfi bẹ́ẹ̀ ṣùgbọ́n ara wa ń gbà tá a bá ń bẹ láàyè béèyàn kan bá ń ṣe ọjọ́ ìbí kágbàpọ̀ ní àwọn ọ̀rẹ́ four thousand ẹgbẹ̀rún mẹ́rin ọ̀rẹ́ ní orí facebook nínú àwọn ẹgbẹ̀rún mẹ́rin òun kágbà pé ẹgbẹ̀rún kan ni wọn lo facebook mọ́ káti ẹ̀gbà pé ẹgbẹ̀rún kan ni wọn lo facebook mọ́ káwọ́gbà wípé ó kọ ẹgbẹ̀rún mẹ́ta nínú ẹgbẹ̀rún mẹ́ta òun kágbà pé àwọn kan wọn ìwá déédéé àwọn kan ẹ̀ǹkan lóṣù ẹ̀ǹkan lọ́dún ẹ̀ǹkan lóṣù mẹ́ta náà máa ń wá àbáwọn kan wọn ti jáde láyé àwọn kan wọn ráyè wọ facebook wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kápá kan wọn tó ẹgbẹ̀rún méjì ó kọ ẹgbẹ̀rún méjì gbẹ̀yìn bá ń ṣe ọjọ́ ìbí lórí facebook àbí lórí àwọn ìtàkùn ayélujára míì ẹni tó ní ọ̀rẹ́ ẹgbẹ̀rún mẹ́rin káwá gbà wípé nínú ẹgbẹ̀rún mẹ́rin o àwọn ìṣí àkọ́kọ́ tá a kọ́ sọ wọ́n ti kọ ẹgbẹ̀rún méjì ó wà kọ ẹgbẹ̀rún méjì bí irú àwọn èèyàn báwọn bá ń ṣe ọjọ́ ìbí nínú àwọn ẹgbẹ̀rún méjì ta ló kù yóò nira kó tó lè rí ẹgbẹ̀rún kan tí yóò celebrate nígbà tó bá ń ṣe ọjọ́ ìbí yóò nira ká tó lè rí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred people tó máa kọ ọ̀rọ̀ pẹ̀lú àwòrán ah happy birthday kìíní kan gan gan ẹ̀ẹ́dì celebrate you gan kan lórí facebook lórí instagram lórí twitter lórí whatsapp àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káàkiri yóò nira ẹgbẹ̀rún mẹ́rin ọ̀rẹ́ a ní àwọn méjì àwọn ẹgbẹ̀rún méjì nínú ẹgbẹ̀rún méjì yóò nira kéèyàn tó lórí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred nínú two thousand ọ̀rẹ́ tó pè tí yóò ké fún ọjọ́ ìbí ọlọ́run níjà kan dúkú ẹ̀yìn ẹ wá jẹ́ kí ọ̀tá ẹni náà ó jáde láyé kó wá kú ẹ wà máa rí àwọn ẹbí stu ah no no no he is a very nice person so responsible kind heart ẹ wà máa rí àwọn ìbò jẹranjẹranjẹranjẹran kábítí fa kí ẹ rí mọ́ ẹ rí gidi ẹ má jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ wá jáde láyé ẹ bá she is very nice so adorable rest in peace ó ṣe jẹ́ wípé rip rip ló máa ń yá wa lára láti tẹ̀ ju ká máa ṣe àyè sí ara wa béèyàn kan bá ṣe oríire kan yálà ó kọ́lé ni ó ra ọkọ̀ ni ó bímọ ni ọmọ rẹ̀ ṣe matriculation ni ọmọ rẹ̀ ṣe graduation ni ọmọ rẹ̀ lọ ìlú èbó náà bó ṣe nǹkan pàtàkì nǹkan ẹ̀yẹ tó dẹ̀ gbé sórí kínní orí social media káwọn èèyàn bá ń yọ̀ kán bá ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Agidi agbára káká lẹ́yìn òfin lẹ́yìn ọgọ́rùn-ún tí yóò kí kú oríire tí wọ́n dẹ̀ bá yọ̀ ó tiẹ̀ dénú o kò dénú agbára káká ni ṣùgbọ́n tírú ẹni bẹ́ẹ̀ bá wá kú ẹ wọ́n bẹ̀rẹ̀ sí rí dp hàn kíní kan wọ́n mọ̀ gbé píkṣọ̀ hàn kíní kan ó sọ ó ṣe rọrùn fún àwa ọmọ èèyàn ó ṣe rọrùn fún àwa ọmọ nàìjíríà láwùjọ wa kó jẹ́ pé gbà tá a bá tó kú ìgbà téèyàn bá tó kú la tó mọ rírì la tó ṣàyẹ́sí rẹ̀ láwùjọ wa ní kò pẹ́kòpẹ́ yìí ẹ wo tí òjíṣẹ́ ọlọ́run òǹkọrin ẹ̀mí nì samuel poso kí ọlọ́run ti ṣe afẹ́fẹ́ rẹ̀ nígbà tó kú ọ̀pọ̀lọpọ̀ wá ń jáde kíní kan samuel poso kíní kan abẹ́ pé very good very talented very spirit filled a spirit filled minister kíní kan àwọn ìbò ńláńlá ìbò fàkíàfàkíà wọ́n bá sà kọ́ ọ́ báwọn kan ṣe ń kọ́ làwọn kan náà ń sọ wípé ìjọ ọlọ́run àti pátì kìnnì kan we are so we are so fast to criticize kìnnì kan kankan èmi ò lẹ́jọ́ èmi ò lọ́rọ̀ pẹ̀lú àwọn tó ń celebrate ẹ̀ nígbà tó kú ṣùgbọ́n àwọn pàìtọ̀ pàìtọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ń bẹnu àtẹ́ lu àwọn tó pa sami òpósòtì àwọn tó pàtì tí wọn pè sí kọ́nsáàtì mọ́ wọn pè sí chọ́ọ̀chì wọn àwọn ọ̀rẹ́ tí ò béèrè rẹ̀ àwọn tó yẹ kó fún ní endorsement deal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹbí àwọn pásítọ̀ pásítọ̀ yẹn nínú àwọn ọkọ̀ wọn ẹrí wọn nú àwọn ìròyìn mélòó nínú wọn ló pè síjọ wọn mélòó nínú wọn ló pè sí kọ́nsáàtì wọn ní gbogbo àkókò tó wáyé lẹ́yìn ìgbà tí awuyewuye ṣẹlẹ̀ lórí sami okposo wípé obìnrin kan lóyún fún kò lóyún fún lóyún kò fò lóyún fún lẹ́yìn ìgbà náà sí àsìkò yìí ẹ béèrè mélòó nínú àwọn pàìtọ̀ pàìtọ̀ láti di ẹkìnní kan what he told me before he, his demise uh, some ministers rejected him neglected him àwọn ẹ̀bùn mélòó nu wọn ló pèsè jọ wọn mélòó nu wọn ló tiẹ̀ celebrate ẹgbà tó ń ṣe ọjọ́ ìbí <laughs> ọ̀pọ̀lọpọ̀ nu wa la sọra wa di deputy ọlọ́run látọ̀rọ̀ àwa di jánítọ̀ ní ọ̀run rere àwa tá a mú kí lọ́wọ́ fáwọn tí ó mọ wọ̀ ọ̀run rere àti àwa tá a mọ sílẹ̀kùn fáwọn tí ó mọ wọ̀ ọ̀run àpáàdì pẹ̀lẹ́ o bó bá jẹ́ bá a ṣe máa ń celebrate ara wa ń gbà tí ìpèníjà bá yọjú séyàn kò sẹ́ni tó jẹ́ áńgẹ́lì ẹ bá jà á wa púpọ̀ nú àwọn tá a rẹ̀ man of god ẹ̀ eh, kíníkan kíníkan tẹ́ ẹ bá mọ nǹkan tí ń ṣẹlẹ̀ ń bi kọ́lọ́fín nǹkan tó ń ṣẹlẹ̀ ń bi ibi táwa gan ọ̀mọ̀ á mọ̀ wípé lọ́mọ ẹni tó ń sin òun abẹ́yìn ó tiẹ̀ ti gbàgbé nǹkan tí ìwé mímọ̀ ní sọ ni ó ní kò sí ẹni mímọ̀ kan <laughs> ẹja kúrò mẹ́ẹ̀ ohun tí a wá ń gbìyànjú àti sọ láwùjọ wa ni wípé kí ló dé tó jẹ́ pé ìgbà táwọn èèyàn bá kú látó máa ń celebrate wọn kí ló dé tàṣí máa ṣàyẹ̀sí ara wa ńgbà tá a wà láàyè kí ló dé bíyàn kan bá ṣoríire ẹlòmíín wà tó jẹ́ pé kì í kí ọ ládùúgbò kì í kí ọ kì í rí ti ẹrù bó bá tún ṣoríire náà pẹ́rẹ́ lórí facebook lórí social media lásán pé kó tiẹ̀ kọ kó tiẹ̀ kí ọ rárá lásán kò ní kí ọ kò rí ti ẹrù ẹni àmọ̀rí ìbá kú wọ́n sì ń wo nǹkan tó ọkọ ọ̀pọ̀lọpọ̀ monitoring spirit ni wọ́n wọ́n mọ̀ ṣọ́ wọ́n mọ̀ wọ̀ wọ́n mọ̀ woríire rẹ bó ṣe ń gùn sí bó ṣe ń dàgbà sí bó ṣe ń ṣoríire sí bó ṣe ń tẹ̀síwájú sí. Si ṣùgbọ́n wọn ní sọ nǹkan kan wọn ní kí ọkú gbìyànjú okú làkàkà okú ìlépa ṣùgbọ́n ẹ̀kẹ́kẹ́ ìkan ó sáfẹ́rẹ́ díẹ̀ ọlọ́mọdé àríjàmbá kí jàmbá ọkọ̀ ṣẹlẹ̀ sólódì ẹni náà wọ́n wá bẹ̀rẹ̀ sí kí á nìkan my good neighbour my kind neighbour nǹkan kan àmọ̀ kọ́ àmọ̀ sọ àmọ̀ gbé jáde bó bá ṣe pé bá a ṣe máa ń celebrate àwọn èèyàn nígbà tán bá kú bá a ṣe máa ń kọ nǹkan mèremère pẹ̀lú àwọn èèyàn nígbà tán bá jáde láyé la ṣe máa ń ṣe ìwúrí a ṣe máa ń ṣe kóríyá fún àwọn èèyàn nígbà tó bá ní ìpèníjà wípé ah arákùnrin ah aunty ah mọ́mí ah dadi ti sọ ẹ̀ kíní kan yóò dà ẹ máa ó rí bẹ́ẹ̀ ni ẹ gbìyànjú yóò rí bẹ́ẹ̀ ẹ kú rọ́jú irú bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ṣá ẹ tó bá jẹ́ pé bá ṣe máa ń bẹnu bá ṣe máa ń bẹnu àtẹ́lu àwọn èèyàn yìí àìfi bẹ́ẹ̀ bẹnu àtẹ́lu wọn dípò tá a fi ń bẹnu àtẹ́lù wọn tá a ń ṣe ìrú wọn lọ́kàn sókè tá a ń ṣe ìwúrí fún wọn mélòó mélòó nù àwọn tí ó mọ jáde láyé abọ́rọ́ wa tó ní kò jù bá ń lọ àwọn ìbéèrè tó ń fẹ́ ìdáhùn tá a dẹ̀ fẹ́ kẹ́ bá a mọ̀ jù sí wa ni wípé kí ló dé tó jẹ́ pé akúndùn láti máa ṣe àyẹ́sí ara wa nígbà tá a bá jáde láyé nígbà tí èèyàn bá kú tán láyé ṣe máa sọ nǹkan mèremère ń pa rẹ̀ ẹ̀ ti sọ́ngbà tó wà láyé kí orí rẹ̀ ó lè wú bóyá ẹ̀mí rẹ̀ bá tiẹ̀ tó gùn sí i èèyàn sun wọn láàyè ọjọ́ tá a bá kú làádìrì eléyìí náà láàfin mọ́ ṣe lọ ní ọjọ́ tòní ẹ ṣeun tí bá wa gbọ́ ẹ ṣeun tí bá wa wò lórí onif tv títí di ìgbà míì tájọ mọ gbádùn ara wa tájọ mọ wúra wa ee december ní ìdìwà mẹ́rùn lọ́wọ́ adéyẹmí ọ̀làpọ̀dé yẹmí dynamic ló ń sọ wípé ká mú olówó lọ́rẹ̀ẹ́ ní ìlú ọ̀rẹ́ kó pé kó tani lọ́rẹ̀ẹ́ ọwọ́ ẹni ni kì í tan ní jẹ ó dàbọ̀. onif tv bábọ̀ ládìmẹ́jì àlàbíọ́ atọ́kùn ètò tó kájú ẹ̀ tí í ṣẹ́yé adéyẹmí ọ̀làbọ̀dé o yẹmí dynamic mr speaker òun ló ní ká sọ fún yín pé lórí onif tv o ẹjọ́ ìwà níbẹ̀ bábọ̀ ládìmẹ́jì àlàbíọ́ àbí omi lọ́mọ kìrìsìtà ọ̀tà sàlùkù èmi gan mi ò jẹ́ fi ṣeré babaládì méjì mọ́ gbọ́ orí oní tv ní ọgbọ́n bẹ́ẹ̀ ní nàìjà jọgbọ́n kí mo porúkọ ètò ẹlẹ́kọ̀ọ́sì kí n gbọ́ níyọ̀tọ̀ mi.